أنا وبارك لنا في أسمائنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم واجعلنا شاكرين لنعمك مسلمين بها عليك قابليا واتم علينا اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وثبتنا وثقل موازيننا وهكك إيماننا وارفع درجاتنا وتقبل صلاتنا واغفر خطيئتنا اللهم نسألك فواتح الخير وخواتمه وجوامعه وأوله وظاهره وباطنه والدرجات الأولى من الجنة اللهم إنا نسألك أن ترفع ذكرنا وتدع وزرنا وتصلح أمورنا وتطهر قلوبنا وتحسن فروجنا وتنور قلوبنا وتغفر لنا ذنوبنا ونسألك درجات الأولى من الجنة اللهم إنا نسألك أن تبارك في نفوسنا وفي أسمائنا وفي أبصارنا وفي روحنا وفي خلقنا وفي خلقنا وفي آلنا وفي مايانا وفي مماتنا وفي آمالنا وفي حسناتنا ونسألك الدرجات العلى من الجنة اللهم جنبنا منكرات الأخلاق والهواء والأعمال والأدواء اللهم قنينا بما رزقتنا وبارك لنا فيه وخلف علينا كل غائبة لنا بخير برحمتك يا رحمة برحمتك برحمتك إنه من سليمان إنه من سليمان وإنه بسم الله الرحمن إنه من سليمان وإنه بسم الله الرحمن إن الذين آمنوا وعملوا الصالحات وقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فادنوا بحرب من الله ورسوله فإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون الحمد لله رب العالمين الشيطان القديم من الشيطان الرجيم أتل ما أوحي إليك من الكتاب فقربني إلى الله تعالى بتلاوته وتكسفا عن فاسه وتأفسا لمعانيه

ألف منها أمر وألف منها نهي ألف منها وعد وألف منها وعيد ألف منها قصاص وحبار وألف منها إبر ومثال wàhámùsù ní àti ní hàlálù wàhárámù wà ní àtún tàṣílé òun wájú áhù wá sí ìtàtò wá sí tó náà sí òun na-alọghị ahụ inaladinụ anọ naụwamịnụsolịhatin wakomụslata gwatao sokata lamhadro mridhimụ wàlá àhàókún ní àlèhìn wàlá òmùrù rẹ̀ àgbà. yá ayíwà àlàdínà àmànú sàkúláhà wádàrú má mínà ìbá ẹ̀rùn kún tó mú mi ní fàyín lámútàfọ́ àlú fẹ́dàrú bìhárí bí nínú ńlá ìwà rọ̀ṣùlìhì fàyín túbútún fàlàkùn rùúsù amúwàlì fún látàbílì múnà wà látúnṣìlámù fàyín kánàṣù òṣìràtún fánàṣìràtún ní ìlàmà ìṣàràtún wà ń tasọ́dàkù fáìlù làkùn. إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يسلمون الحمد لله رب العالمين فسبحانه في ساته وصفاته ويكفيك في تنزيله كل والله فلا قبله أي ولا أي بعده ولا مثله أيا طيب الأسماء يا من هو الله ولا مثله Bíbù lè dawa salina sálí náà ìyá yóò lè bá dàgbé amọ́mọ́ká kiri ìyá Ọlọ́run, àánú la n'lo, ń lò ó, ìrànlọ́wọ́ rẹ̀ là ń lò, èyàn wa o. Òun ló fi jẹ́ gbogbo láyà máa ṣe gbólóhùn Masha Allah ẹjẹ́ àwọn láàkùn

àdúpẹ́ lọ́run tí ń fi àánú rẹ̀ kó jọ lórí tí ó fẹ́ ọlọ́run wọ́n jẹ́ àkójọ ìbànújẹ́ o wọ́n sì sì bínú ẹ̀tọ́ aká o gbogbo ń wa ń ṣe ìpátá ojú rẹ̀ rẹ̀ la fi o tẹ́wọ́ gba ìbáàdà wa o. lẹ́yìn náà la tún wá tọrọ àlékún kí a ti gẹ̀ fún ẹni mímọ́ jùlọ òjíṣẹ́ ńlá ànábì Muhammad ẹni tí olúwa fi ṣe àlàáfíà rán sí gbogbo ayé kí ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá gbogbo àwọn sàábà alìkìrà lẹ́yìn náà àwọn àfáà wa tí wọ́n ní orípa yìí àwọn náà ni àwọn olùkọ́ wa àgbà fadilatu sheikh abdul baki muhammad àyìnbó ọmọ ńlá ọlọ́run wọn ń bẹ lọ́dọ̀ rẹ báyìí o wákàtí bá ń sọ̀rọ̀ yìí àti àwọn àti gbogbo àwọn olùbáṣiṣẹ́pọ̀ wọn tí wọ́n ti lọ jẹ́ kí wọ́n máa sí tún wá bẹ̀rẹ̀ kíkí wa látọ̀dọ̀ àwọn àmírù wa àti bàbá wa alága àgbà tí wọ́n tún jẹ́ alága ìṣọ̀kan àwa mùsùlùmí tún wá fi àfá àgbà ọ̀tún tí wọ́n tẹ̀lé wọn wọ́n wá fi kárí gbogbo wa lápapọ̀ ohun tá ń ṣe lọ ọlọ́run là ń ṣe fún o ẹnìkan ò lè fi ṣìrègbó o ara wa là ń ṣe é fún ọjọ́ tá a bà lẹ́sàn-án rẹ̀ ọlọ́run jẹ́nu owó dùn jọ a sì gbọ́dọ̀ mọ ṣé nítorí ká ṣe á rí ni ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ pọ̀ sáwọn bá tiẹ̀ lọ wọ́n wẹ́yìn wò àwọn tí wọ́n máa ṣe nǹkan torí kárí mi tí màá bá ń ṣe táwọn èèyàn bá ń ròyìn wọn ìgbà náà wọ́n múra sí i. táwọn èèyàn bá ti ròyìn wọn náà wọ́n jà wá ilẹ̀ ni táwa ilẹ̀ wa kọsẹ́ fún. àyà kéèzára kéèzára a ní àfáà kan wọ́n ń pè ní Sùfìyánù bónú sọ̀rí ó wá bá ẹnìkan lálejò ó ṣèbẹ̀wò ẹ̀ lóògbà yẹn lọ́ba lọ́ba ṣèyàn náà lọ́ba pé ọ̀kan náà àwọn ọmọ kẹwẹ́ ẹ̀. ó ní ìtìní sọ́dọ̀kà alábí jìtù bí i fi ajìlì húlá àwọn ajìlì awal lọ́la sí àtẹ́tù mini ajìsáni ó ní ọmọ lọ́bù kọ́ọ̀bù wá afẹ́ bomi fáìlì jù kọ́ọ̀bù tí mo fẹ́ kó mú o èyí tí mo tóun mú ni o mọ́kà kọ́ọ̀bù tó ń rábọ̀ ni ọmụwa mú wá owó mọ́mú èyí tó ń rábọ̀ mọ́kà ẹlẹ́ẹ̀kejì o. Sufiyani sọ̀rọ̀ ní àgbà ọ̀pá ó sì gbaṣẹ́ mọ́kà méjèèjì ó sì bàjẹ́. Ṣé kí wọ́n wá lè bá a mọ̀ tó gbà méjì lọ mọ́kà pé kọ́ọ̀bù àkọ́kọ́ náà gbogbo ń dáa wá ń ṣe láwọn ṣe fọ́lọ́run ẹnìkan ọ̀rọ̀ náà ń sú lóhun o kí ló fi sọ náà ló ẹ̀yìn mo ṣe báyìí tí ọ̀bá jẹ́ o ṣe ń kọ́ kí lọ fẹ́ ṣe torí náà lọ́wọ́ gbà lẹ́sùn fún wa ní àná ọ̀rọ̀ tí kúránù ń bá lọ fún àfijọ́ráàjì Allahu Akbar. No ẹjẹ́ ká ṣe àfọ̀mọ́ ọlọ́run pé ṣùgbọ́n ẹ̀ náà ká léèkì náà alukóránù ó ń lọ sí jọ ráàjì lọ́run wọ́n jẹ́ ráàjì ọgbọ́n wa o wọ́n máa rí bó kíyè sára o ráàjì ọlọ́run náà wọ́n ti pa wá o látàkìlà náà lè bíkà ọ̀làtà síbúná bí àṣà bíkà wọ́n fún àná kọ́bùlà dáàlìkà. tá a bá lọ wo ibi tí kúránù ti tọ́lá ń ti pe ọ̀rọ̀ rẹ̀ ní ráàdì àwáká wọ́ ọ̀fọ́ ẹ o níbẹ̀rẹ̀ bákàrà lọ wà ní ká Àwọn ọmọ ọdún káyà kan. Káàdùn ọlọ́run ṣàánú wa o olúwa ní ọ̀rọ̀ ohun tó ń fi hàn nábì wa Muhammad ọlọ́run fi jọ òjò tí ń sọ kalẹ̀ láti sánà ètò ṣe pé àsìkò náà rọ̀ tí ó ṣókùn bídá nípa ẹ̀ṣọ́ òjò tẹ́lẹ̀ ọmọ bà wá pé à ah, ìgbìmọ̀ sùpọ̀ o ọlọ́run nínú nínú òkun yẹn wàrà o ariwo mi rèé kàtà ń pè ní ráàdì tún bẹ́ńdẹ́ o kódà wàbárí kún àti mànàmáná tí ó mú ṣe yẹ̀rì yẹ̀rì. bí ọlọ́run ní ìgbà tí ráàdì bá ń ṣe gbàá ọlọ́run àwọn èèyàn tí wọ́n ń lórí ilẹ̀ wọ́n wà máa fi ọwọ́ wọn di etí wọn pé àá ráàdì náà pọ̀ torí tí ráàdì bá tó bá ń mì tó bá ṣe gbàǹgbà ní ilé a máa mì gan sílé ó mì gan. Ah, agbára ìbẹ̀lọ́dọ̀ náà ọlọ́run méjì ní ẹ̀pá wárẹ́ o àṣọ́rọ̀ àwọn èèyàn wà máa fọ́ di etí wọ́n fi ń bẹ̀rù kú pé ha káàdì ìmọ̀nà bọ́lú a ọlọ́run wá ní wàhálà òmù ìtàn ọlọ́run lòun fi máa ń rọ́ kiri ká ọlọ́run bụ ṣe lọ ọlọ́run ní díẹ̀ ló kí ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ náà kó mú ìrìnà wọn lọ ẹ̀yìn ò tí ìmọ́lẹ̀ bá ṣe yẹ̀rì èèyàn nílé ìgbójú wo kò fẹ́ wo máa wọ́n ní gbogbo àtìmọ́lẹ̀ náà bá ti ṣe yẹ̀rì àwọn èèyàn yà sáré wọ́n sáré wọ́n sáré nú ẹ̀ oró ti kù tẹ́lẹ̀ ìmọ́lẹ̀ yẹn ló jẹ́ kí wọ́n fẹ́ ibi tí ń lọ. tó bá tún di pé tún dé wọ́n bá tún dé kan náà. ọmọ náà ìlú ọlọ́run náà bá fẹ́ ni ìgbọ́ràn àwọn nǹkan òun ìbámu lọ ìrìnà àwọn òun ìbámu lọ ọlọ́run wọ́n gba ìmọ́lẹ̀ wa o wọ́n gba ìgbọ́ràn wa o. ọlọ́run gbogbo nǹkan ló ń lè ṣe o tọ́lọ́run kò sí tọ́lọ́run ò lè ṣe o kò sí tí ò lè ṣe o gbọ́dọ̀ ni ó ṣe fún wa o. ó jẹ́ wá fi sí kùránù jọ láàdí òun náà ni pé nígbà tí bá ń sọ àwọn wáàdù ọlọ́run akínyẹ́ o ṣe áàmì máa máa nì ọ̀rọ̀ àṣímù bíkùn ìgbà tí kùránù bá ń sọ ìlérí ọlọ́run alimusa bíhùn bí ráàdì ní wọ́n ti jọ ráàdì ìwé ìta kàn tí ń rọ́ ráàdì lánàá yìí ọ̀pọ̀ ráàdì ń pọ̀ ọlọ́run jọ bọ́ọ̀lù ìlérí ọlọ́run jẹ́ ráàdì inú àlùkùránì. nígbà wá sí láyé wọ́n jẹ yíyà ráàdì nù. nígbà wá sí báyìí àtúbọ̀tán ó lè fún ni wíbẹ̀ o. jẹ́ àtúbọ̀tán wọ́n ó ráàdì. ráàbí tí kúránù wá sísà ń pariwo ẹ̀ lánàá sísà ń ṣe gbáà ó ń lọ́rọ́ rìbá o ọ̀rọ̀ rìbá ni o ọlọ́run ní gbogbo àná la gbé kúránù lọ́wọ́ o ọba wa ló sọ o ọdún tó wá máa gbọ́ ètò ọlọ́run fífẹ́ bá wa sọ lónìí ọlọ́run jẹ́ ìbọn yóò ṣe aláǹfààní mo fẹ́ ká gbọ́. ìtàn kan tí ń tọ́ka sí aburú tí ń bẹ́ ń bi kéèyàn mọ́tò bá ń bi rìbá tíkú bá jẹ́ sí ọ̀pá ẹ jẹ́ ká gbọ́. Wọ́n gba ọ̀rọ̀ wá tó ìyá sí pé nínú ohun tí òjìṣẹ́ ńlá Muhammad sọ náà ni lọ́sọ̀ báwọn àwọn èèyàn ó ní pé arákùnrin kan nìbá ní máa ṣe owó èlé ọtẹ pẹpẹ owó èlé ah, àwọn sogúndogójì ẹ sí wá ń bẹ ó gbogbo sogúndogójì. àtúkùn yìí láti bọ̀dọ̀ tó dáa arákùnrin yẹn owó èlé ni bẹ́ẹ̀ bá ti wá yáwó lẹ́rẹ̀ yóò sì fi lé pé iye báyìí ló fi lé sọ́tí ọlọ́run ní ọ̀bá tún tẹ ọlọ́run tó bá fún lásìkò yóò tún wá fi lé fún un yóò tún di ẹrù lé lórí kò sí ìtọ́pa máa ń bẹ̀ ń gbàdúgbò ṣúgá tó tọ́lọ́lọ́ ń lúgọ jẹ nìkan kan wá o ọlọ́run ní náà rọ̀ bákà lábìlì òun lúgọ̀dẹ̀ yìí ẹ máa bọ̀ <laughs> ẹ máa bọ̀ ẹjẹ́ àtúnṣe wá ṣe àwọn àfáàgbà tí wọ́n ti lọ pàápàá bàbá wa nìbàdàn àlámú yókè sí ní ramánù bí májèlé sí <laughs> àwa alamu yóò kése ní ramanu ní nájìmí sí àwa ọlá anáwó máa lọ́la kọ́tùn wà máa bọ̀ wá. gbogbo àwọn bàbá àmì ọlọ́run ni wọ́n máa bàbá tó ti lọ wọn bàbá àtàyè yẹn jẹ òkè wọn ò béèrè ó fi dọdọ bàbá wa kúta èèyàn ò ní mà wọn ní wọn bá ń bẹ ó fi dọdọ olùkọ́ wọn àgbà gbogbo wọn lọ́nà bá ní kẹwọn àmì ọlọ́run ni wọ́n wọ́n jíṣẹ́ ọlá wọ́n jíṣẹ́ ọlá bàbá wa ìbàdàn tí mo wá rántí gbogbo aná lánà tí ẹ bàbá wa nẹ́jìmù díìnì tí máa gba owó mọ́ṣáláṣí olóyè ń wà sí mo rán létí ni o ní ọdún tí ọlọ́run ní kí òkúta òde lọ́kọ́kọ́ wó kí bàbá wa bá dókítà abdulrasheedi adéwálé àkànbí ìlúfẹ́milóyè pẹ̀lúwà ọlọ́run jẹ́ kí ẹ̀mí bàbá náà gùn ah! ọlọ́run yan ọyàn ọba rẹ fún wa nǹkan yẹn ń bẹ́ ní kéèyàn láyà àṣẹ mọ́ni àṣẹ kí bàbá yòó tó wá ru òkú tó dé lákó tó rù lọ pátápátá lẹ́nìkan òbí rẹ̀ agbára ọlọ́run ló fi rù ú kò sí kò lójú sí ìbáyé pé àárín èèyàn dá sọ́lọ́run àkọ́kọ́ olùkọ́ àgbà ní kọ́kọ́ ti òkúta ń ṣubú nílẹ̀ tí rí jọ́nà lọ́wọ́ wọ́n bá ní kí wọ́n wọ́n wá tún padà làwọn olóògbé ní bá ń fọwọ́ jánú bàbá wa ń wá sí Ìbàdàn wá níjọ́ náà gbogbo àwọn àfáà ńláńlá ni wọ́n wá àwọn ọ̀jẹ̀ kí ìwò kí wọ́n mọ̀ àgbà ọlọ́run olùkọ́ àgbọ̀ kí kó máa wọ́n pé

ó ní bàbá wa mú wákà wá máa sọ pé ọ̀bẹ̀rù rẹ níbòde o olè o o ọlọ́run pẹ̀lú àwọn bàbá wọn gbogbo wáàsí ọmọ Ọ kó sínú ọ̀rọ̀ mọ̀lẹ̀ olè <laughs> iṣẹ́ tí ọba ṣe ní onu náà ní fẹ́ sọ nípa ọ̀rọ̀ rìbá ọlọ́run ní ránṣọ lórí àwa fá ọba tá a fàbọ̀ fún pàtó rántí pé iná rọ̀ bákà lágbèlè mẹ́rin wọn ká lùkọ́ bọ̀ náà ń arákùnrin yẹn ó wà ní iṣẹ́ rìbá ní ṣe sá bara ní inú hmm, gbà á tún dé. ẹ wo a sì máa kírun o a máa gbé àwẹ̀ o a máa yọ sàká o kò forí balẹ̀ bó sa o ṣùgbọ́n ẹnu sẹ́tì sínú rìbá ni làwọn èèyàn bá súnmọ́ pé ọ̀wá ọ̀wá láìlá ìlàlá láìlá tí wọ́n máa ń wí fún ẹni tó fẹ́ jáde láyé o ò ní sọ pé kú ní láìlá ìlàlá o wọ́n na wígbónáà yẹn nìgbè láhìlá ìlàlá láhìlá ìlàlá tó bá wọ́n náà ó lè bọ́ sí lẹ́nu yóò bọ́ sí lẹ́nu tó bá yìí tún lè wí lẹ́ẹ̀kan ẹ má tún wọn ẹ má wí padà mọ́. ṣùgbọ́n ọkùnrin onírìn báyìí. wọ́n ti fi ń dá wọn lóhùn léde fárísì. ìlú àwọn ìlú níwà bí nílá ilá ilá náà wọ́n pé dí yàtì dí kí á ní rẹ̀ lárúbáwá wọ́n tí wí ni pé tó o bá gba mẹ́wàá lọ mọ́kànlá lọ́sàn o tó o bá gba mẹ́wàá lọ mọ́kànlá ó sì o àfọwọ́pọ̀ ọlọ́run wá sọ ọ́ nàwóṣù bìláì ní sùúrì àkíbà ọlọ́run àtúbọ̀tán burú èèyàn jẹ́ tiwa o. àkẹ́kọ̀ọ́ta aláàbáríkà. akẹ́ aláàjì ala orí rẹ̀ ló kú sí. ọlọ́run àtúbọ̀tán burú ọlọ́run làwà ń bẹ́ o. Amen. ọjọ́ ká mọ bọ́ sínú Quran akànṣe lẹ́yìn sọ ni inú àwọn tí ìjẹ́ kéèyàn ní àtúbọ̀tán rẹ̀ ìbàjẹ́ kan ń bẹ kéèyàn máa fojú rénà àrùn láì jẹ́ pé nítorí jẹ́ kan ń bẹ kéèyàn ọmọ yọ sàkà ọjẹ́ kan ń bẹ fẹ́ ọba túbá òní rí kálùmọ́dún sàádà wí kéèyàn máa ṣẹ̀yáṣẹ́ bàbá àti wàlàsí ìnà yóò sì rúnà aláṣìná àwọn tí wọ́n takúka orí àlè wá rìbá àti rìbá rìbá la wá dé o làwa fi ń sọ o ẹ̀yà ọmọ okùnránù lọ. أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. Ọlọ́run ní dájúdájú, àwọn tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ lódodo, tí wọ́n mọ̀ gbọ́dọ̀ ọlọ́run làwọn ti wá ọ̀dọ̀ ẹ̀ làwọn ó padà sí, tí wọ́n sì ṣe àwọn iṣẹ́ tó dáa. Tí wọ́n sì gbé ìrun wákàtí márùn-ún dúró ní títí lásìkò. Wàhálà ń zàká. Zàká tún wọ dúkìá wọn, wọ́n tún yọ ọ́. Olúwa ní ẹ̀san wọ́n ń bẹ lọ́dọ̀ Olúwa bá wọn. Ọlọ́run ní ìpayò ní tọ́ sí wọn, bẹ́ẹ̀ ni ìbànújẹ́ àbá wọn. Ẹ̀sùn. Yá àìlúwà ìlàdínà àmàlùsákò wá. Ọlọ́run pé gbogbo onígbàgbọ́ òdodo. ọlọ́run ẹ̀páyò òun ọlọ́run tó bẹ̀rù ọlọ́run tó bẹ̀rù o má dáṣà pé kò jìyà lọ o ìyá ọlọ́run ò rí o má jẹ wá ń yọ ọlọ́run o ìyàtọ̀ ayé gan ó ọlọ́run ní tẹ́ gbòun ọlọ́run gbọ́ tákùn

pọ̀tọ́ ń pọmọ nìkejì lẹ́kún tó fi ń bà sí ara rẹ ọlọ́run bọ̀ mọ̀ ń bọ̀ ọlọ́run wọn yóò sì lógún ọdún ọlọ́run wá ní ẹ̀páyà àwọn tẹ́ gbàgbọ́ ọlọ́run tó wá fẹ́ padà ọ̀rọ̀ gbogbo ọ́ ẹ máa wo sọ́rí tùtọ́ lọ́hún wí o májẹ̀mú rẹ̀ o ọlọ́run ni wọ́n sàrú mẹ́bà kí àmínú rìbá gbogbo ìtọ́sẹ́kù ní owó èlé ọlọ́run ni ẹgbẹ́jù lẹ́ o nǹkan tó mọ̀ mi tó wá pé ẹ̀rí jẹ́ ẹ̀ńtọ́ gbàgbọ́ sáà nípa ẹ̀ńtọ́ lọ́n gbàgbọ́ ẹ̀ńtọ́ gbàgbọ́ lọ́lọ́run bá wí ọlọ́run ìmọ̀ tí ìdúró.

ẹ máa retí ogun tó ń gbé bọ̀ wá báyìí àjòjìṣẹ́ ẹ̀wọ̀n àwọn gbógun bọ̀ lọ́wọ́ mọ́ gbogbo tìwá o àwa ló tó bẹ́ẹ̀ tí ó dùn òpẹ́ náà ń gbógun bọ̀ tí ọ̀bọ̀ náà wàyà àjà tó tó bẹ́ẹ̀ àwọn tí wọ́n ní fàṣẹ́ lè kán

alánàbí sọ pé ó ní tí àtúbọ̀tán ayé bá dé ó ní òní sẹ́kẹ̀ nìkan tí àjẹ ìgbà ọlọ́ni tí ọ̀gbà ọlátẹ́gùn rẹ̀ ọ̀fẹ́ yìí tí àwà rí bẹ́ẹ̀ àbí jẹ́jẹ́ wa la jókòó ó ìṣọwọ́ kúdú ẹgbà ọlọ́wọ́ ṣàánú wà ọlọ́wọ́ nàmúrúsù lọ́wọ́ fẹ́ fi jọ́ tó nígbà tó léèkan nítorí nínú àwọn ọba kèfèrí tí ọwọ́ wọn káàkiri ayé tí wọ́n mọ̀ lákàjì nìyá tí wọ́n jẹ́ mẹ́rin tí méjì jẹ́ káfìrí méjì jẹ́ múnìní ọ̀kan náà àwọn káfìrí ni àmọ̀rúsù ó burú o ọlọ́run sì lọ́lá bí fírónà ti burú tó ọmọlẹ́yìn nàmúrúsù ni ọ̀hún kàfàmọ̀ takú ti ẹ̀ ní nàmúrúsù ah, burú èkejì ní àwọn ọba tó tún burú bá oníbútù nàṣàrà àwọn tó mọ̀ láka ayé tó yẹ tó síbi ọwọ́ wọn ò tó àwọn méjì ni wọ́n nu múnìní ọ̀kan nu wọn ni sulukadi iskandar ẹnì kejì ni suleiman ọmọ dáúdà ah, àwọn mọ̀ láka ayé. mẹ̀múrúsù lọ́wọ́ fẹ́ sọ nígbà dé ibi tọ́lọ́ títí ń rọ́rà dì ọlọ́run nípa yín lámúdáfà lù ú bá síwọ́ ń bi rìbá. ọlọ́run ni a máa ogun ohun gbé bọ̀ àtòjúṣe àwọn àwọn gbogbo bọ̀ tá ló tó bẹ́ẹ̀ tó láyà tí ó pọ̀ wọn ọgbọ̀n àjà. Ah, kò sí òkè èwo lọ́lára gbá orílẹ̀ ayé èwo nínú gbogbo àwọn èdè orílẹ̀ ayé eh, ta lọ́lára gbà bínú bínú sí à láti wá rántí ìnàmùnú sùn ó burú pọ̀ ìgbà tí ti sùn bá wá ní kí òun fẹ́ gan ọba rẹ̀ ti rọrùn òun fẹ́ rí òun ó kó àwọn ọmọ ogun òun wá àwọn bàtàlẹ́ ọmọ ogun tó ní gbogbo ayé lòun ọ̀rọ̀ fẹ́ fún rẹ náà kó àwọn ọmọ ogun ẹ̀ wá ọlọ́jọ́ òun lọ ọba ọkọ̀ ọjọ́ kan. bẹ̀rẹ̀mọ̀ lásìkò owó ni kóhùn ó lè sọ fọ́ náà ó sì dá pa àsìkò nígbà ọjọ́ sì súnmọ́ ó tún ké sí bẹ́rẹ̀mọ̀ pé só ti pé ọba rẹ pé àwọn ọmọ ogun ò fẹ́ rí ọlọ́run ti jíṣẹ́ ọmọ ọ̀gbàgbé ọlọ́run pé òun bọ̀ ṣùgbọ́n ọmọ ogun rẹ ni kí wọ́n ti wà ní sẹ́ẹ̀tì wọn tò kalẹ̀ ọlọ́run má mú wa o wọ́n lọ́lọ́run ó mọ ẹnìkan ń wẹ̀yìn a máa ń ṣe pé àmọ́ ilé ọyìn otu tó àwọn ọmọ ogun lọ gbogbo ayé lọ́rún sẹ́sí tọ́rọ ọwọ́jà rẹ̀ kárí ayé ó ní wọ́n wá ràn lọ́wọ́ fẹ́ bá ọba Ibrahim jà ó ń dàn láàmú lórí ilẹ̀ <laughs> náà jà wọ́n tò lọ gbogbo wọn ṣẹ́ ní ẹgbẹ́ dání ní àwọn àrètí wọ́n retí wọ́n sọ fún Ibrahim pé ọmọ ogun wa ni ọba tí máa ń lo alábòsí la nígbà tó kú bí ìṣẹ́jú márùn-ún tí àdéhùn tí Ibrahim gbà ṣe tọ́fẹ́ tọ́fẹ́ tọ́fẹ́ pé ọlọ́niwọ̀ jìbìrìlù gbogbo ohun tí bá ṣe èèpẹ̀ gbogbo ohun tí bá ṣe yanrìn gbogbo wọn pátá kí wọ́n ó di yàmùyàmú ẹ̀fọn níjẹ́ bẹ́ẹ̀. Ah, wọ́n gbọ́ sọ́mà sí kan àárín ìṣẹ́jú márùn ni wọ́n gbọ́ gbogbo àwọn ọmọ ogun ẹ̀ wọ́n sì gbé wọn kanlẹ̀ lọ́mọ bá wa jà gbogbo ẹni tó bá wà ń bí rìbá lọ sí wọ́n bẹ o wọn náà gbọ́ tí kúránì yóò ráàdì nínú ẹ̀yọ́. àfikún o kì í sọ̀rọ̀ olórí o ọba tó dá sọ́nà tó dálẹ̀ tó dá kúránù ní sọ o wọn náà síbẹ̀ o síbẹ̀ o síbẹ̀ o síbi ti sọ o. yín ló ń bá tẹ́ ẹ̀ bá fìrì kẹ́ ẹ yá àyàn lọ́gọ́rùn-ún kẹ́ ẹ fi gba ọgọ́rùn-ún ẹ̀. sáà ṣe kẹ ẹyẹ nìkan ní owó kẹtù ó fi kókókókó fi díẹ̀ lé iṣẹ́ jẹ́ iṣẹ́ jẹ́ rìbá kò jù ọmọ èlé náà ni rìbá ọlọ́run bẹ́ẹ̀ bá ṣe fi rìbá lẹ̀. ọlọ́run ẹ máa retí ogun ẹ máa retí ogun tó ń gbé bọ̀ rẹ̀. aláàánú ah, lọ́lọ́run ọlọ́run ṣùgbọ́n bóun ṣe ń bá yín sọ yìí o tẹ́ ẹ bá tú bá tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ mọ́ o. ọlọ́run lè ti sojú lówó yín ga ọgọ́rùn-ún náírà ọgọ́rùn-ún náírà tó yáàyàn tó ní kó fi náírà kan ẹnu ọgọ́rùn-ún náírà yẹn owó rẹ ọlọ́run wọ̀ lọ́sà máa ń lè nǹkan kan. ọlọ́run ẹ má fi si fún yàn ò sì ní dínkù nínú ẹ̀tọ́ sí náà. Ọlọ́run wá ń bá ọ̀rọ̀ rẹ lọ. Ọlọ́run sáfẹ́ ọ́fẹ́ rọrùn fún gbogbo wa gbogbo àwọ̀ ẹ̀dá. kẹ́nìkan máa fara ní ẹnìkan. tọrọ ṣe ayé nírọ̀rùn fún wa ni ọlọ́run wa ń sọ ọ́ lọ pé wà ní gánà sún sílàtì tó bá yẹ pé ẹni tẹ́ ẹni ẹyá lówó tọ́jú ń gbèsè yín tó bá yẹ pé ẹni ara ni ní. ọlọ́run ẹ lọ lára ẹ lọ lára kàkà tẹ́ ti fi owó kún fún ẹ lọ lára ṣé gbòòlò láàmé sára àti lára ó fi dẹ́ ṣúṣọ́ ọlọ́run tó bá ti ẹ̀yẹ pẹ́ kúkú bùn tẹ́ fi ṣàánú ẹ̀ pé wo ní ọmọ tuntun a ti ma gba èlé wọn gbèlè mọ́ sọ wá rè ti ọ ya gan ti mo yọ lójúlówó mo mo ṣe sara nítorí torí mo ti rí bára ni ọ ọ̀dọ́gbọ́n ọlọ́run ní kẹ́ ẹ fi ṣe kẹ́ ẹ fi ṣe sàárà yẹn kẹ́ ẹ bùn kẹ́ ẹ fi ṣàánú ẹ̀ olóore fún yóò ẹ bá jẹ́ ẹni tó mọ̀ gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ̀ máa ń yáwó tẹ́ ìfẹ́ san alábòsí ni yóò alábòsí ni ẹ lọ́ọ́ máa lánìyàn tó gbé asọ́mọ nìkejì ẹlòmíì àníyàn sì fi yáwó lọ́dọ̀ ọmọ ìyá rẹ̀ ni pé kó mọ̀ ọgbẹ́ ẹrù orí ẹ̀ wọn náà owó tó ọba yá a fi ṣe nǹkan rẹ àlùbáríkà ọlọ́run àṣìbẹ̀ tọ́lá àníyàn tó níkọ̀ dáa ọlọ́run ó sì jẹun yà ìsìláàmù dáàtọ̀ mọ́sílù nìgàníyì súnímú ẹni ó yáwó tọ́lọ́run ti fún ọ ní. orí ọ̀fẹ́ kó orí sán lọ́wọ́ ló lọ́wọ́ ní kọ́ òfẹ́ dààmú díẹ̀ olúwọ́ dààmú díẹ̀ ọlọ́run kọ́ ọlọ́run pé tó bá yẹ pẹ́ ní tẹ́ ẹ̀yá lówó ń yín ọjẹ́ ni ara ní ọlọ́run ni títa sára ká ẹfara dẹ́ títa ró fi dẹ́. wà á ń sàbọ̀ kúkú lè fi ṣàánú gan táà lè fi ṣàánú fún tẹ́ ní àbíọ́ mọ́ lórí fún yóò tẹ́ bá jẹ́ ní wọ́n ọlọ́run wá ń ṣe wáàsí fún wa ọlọ́run ṣe wáàsí fún wa o. ọlọ́run ẹgbẹ̀rún ọjọ́ kan o fẹ́ padà sọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ láti padà lóòótọ́. Múnadú àbá olùnàgbé máa ń lábàbí ìwà òkúra yóò dáná ọlọ́nijọ́ náà á wà á ṣẹ̀san tó wà fà kúlù mọ̀tòsí máa kásábàtì ìwà òmùlá ìsìlámù ọlọ́ni ẹjọ́ àwọn tọ́ba iṣẹ́ tẹ́ ẹ bá ṣe á kó èésú rẹ̀ fún yín tó wà fà á ṣe ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀san fún yín gbàǹtẹ̀ ṣe lọ́ọ̀ni wà òmùlá ìsìlámù náà á ní rẹ́ ń jẹ́ o. tó aya yìí lọ́la ni àyà àwọn lóde kẹ́yìn nínú àkùrán látàn yóò àlùkí náà ti parí gbogbo ẹ̀ gbogbo títí ń bá bọ̀ láti ọdún mẹ́tàlélógún tó ti bẹ̀rẹ̀ ẹṣẹ́ ọlọ́run nígbà tó kù díẹ̀ tí ọjà gbére fáyé àyà tọ́lọ́run fi parí ẹ̀. ọlọ́run ní wàtàkù ìyàwó mọ́ ọjọ́ kan ń bọ̀ ẹ ọjọ́ kan àtúríjà òun náà fi rí ẹ padà sọ́dọ̀ náà wọ́n bá ọlọ́run ní ọjọ́ náà òun ó ṣẹ̀ṣẹ̀ ó kálukú ní iṣẹ́ tó ṣe. tó ẹ wá jẹ́ ká gbọ́ ẹ jẹ́ ká gbọ́ sínú tafsir àwọn àbọ̀nù tafsir báyìí o kọ́ ká máa sọ pé àwọn ah, òtí òun ìtẹ́ ẹ̀kí tafsir bẹ́ẹ̀ ni tafsir láti láwùwá àti tafsir láti láwùwá o àmì ìjẹ́ tó sọ yìí o ọyá máa wo kòránì máa wo tafsir lọ. tàhálà ìlànà tààlà múnà bàyìí

gbogbo bí ọlọ́run bá ti sọ̀rọ̀ ìgbàgbọ́ yóò sì fi sẹ́ẹ̀rẹ́ kù torí ìgbàgbọ́ tí ò ní sẹ́ẹ̀rẹ́ ó dàbí kọ́kọ́rọ́ tí ò ní eyín lẹ́nu tẹ́lẹ̀ fẹ́ fi sílẹ̀kùn kó lè ṣe ó ọjà pọ̀ ṣùgbọ́n ẹ ṣiṣẹ́ ẹlá èmi àtẹ̀yìnká iṣẹ́ láìláìláìláìláì ni ó fi ṣàǹfààní o. ọlọ́ni nàǹdàdí náà mọ̀nú dájúdájú àwọn tọ́gbọ̀n náà ń gbọ́ lódodo wàá ilu ìlú sọ́ọ̀lì háàtì tí wọ́n ṣe àwọn sẹ́ẹ̀rẹ́ wàá kọ́ sọ̀láàtà tí wọ́n sì ń gbénu títí dó tọ́ wàá tọ́ sàkáàtà wọ́n tún yọ bá wọ̀ ọ́ mọ́ ń dàrọ̀ ẹ̀san wọn lọ lọ́dọ̀ olúwa ọba wọn wàlá àwọn ní àlè ìmọ̀ wàlá òun ọlọ́run ní kò ní sípayà fún kò sì ní banújẹ́ nínú àwọn ẹni yìí nìkan lọ́wọ́ tó àmọ́ wọ́n pa wá láyà ọlọ́run wọ́n sì bà wá nú jẹ́ àti wákàtí iná bì ọwọ́ ló kúkú dá wa tí ń pẹ́ nìkan fún wa láyà ní ìsìn ó kúkú mà náà sì mà ọlọ́run tí á láyà balẹ̀ ń àsìkò yìí ẹ́ ìgbé lánàá aṣọ fún apásìkò àdúrà àláwà àwọn fàdúrà sí yẹ̀yẹ́ bẹ lọ́run ní àtẹ̀yìn ọlọ́run gbọ́ àdúrà o ọ̀pọ̀ nǹkan ọlọ́run tún ṣe o nípa àdúrà gbogbo ohun tí ń bà wá nínú jẹ́ ọlọ́run bá ní jẹ́ kó sọ̀rọ̀ dùnú sọ̀rọ̀ ọlọ́run wá ní yá ẹ̀yin onígbàgbọ́ òdodo takú láhà ẹ̀páyọ̀ ọlọ́run o wọ́n ṣàlù afọ́ńtọ́sírù ó ní wọ́n ṣàlù yẹn máa na ìtìrù ìtìrù kú ìtìrù kú ẹgbẹ́ jùlẹ̀ máa bá kí àmìnà rìbá àwọn tó ní owó èlé bá ti gba ojúlówó tẹ̀ ẹ̀yà wọn tán ẹ mẹ́gbọ́ owó èlé mẹ́jì ò lé nǹkan kan ẹ kúkú yá wọn ní. nǹkan tóun náà lè ní. tó bá lóòótọ́ ni sọ́ọ̀dì kínà fi máa nìkan. tó bá òdodo lẹ ń sọ nípa àgbàgbọ́ yìí tí ìṣepẹ́ ẹ̀kan ni. sọ ní sáà torí pé nínú ìṣoṣe tọ́gbọ́ ọlọ́run ọba gbọ́ òun ni mútu sáàlù amúrìlá ìtààdá kó sì ti darapọ̀ mọ́ àṣẹ tọ́lọ́ ń pàpà ọmọ fi falẹ̀. lọ́sọ̀lá sí ràmẹ́tọ́ ràmẹ́tọ́ lábà báàlù sàábàtì báàdà náà ìdírìbà kánà làwọn kọ́bùlù wọ́n ní àáyà ìsọ̀kalẹ̀. nígbà tí apá kan àwọn sàdé lẹ́yìn tọ́lọ́run ti ní wọ́n rán wọ́n bí rìbá àwọn tó wá fẹ́ padà bẹ́ẹ̀ lọ́lọ́run wá rí sọ pé pàrí lámútọ́fọ́ àlú tẹ́ẹ̀ bá ṣe máa àmẹ́rin tó ń bì í ohun tó wọ́n ọlọ́run parí láwọn pé kẹ́ ẹ fi ìgbà ọlẹ́kọ̀ọ́ pátápátá pásánù bíárìbì nínú ńlá ìwárọ̀ sí ìlú yìí. àṣírí làmú ni ẹ lọ mọ̀ pé ọlọ́run gbógun bọ̀ wá bá ọlọ́run bọ̀ wá jà yín lógun rẹ̀ làkúnmọ́ yóò gbógun tì í ẹ̀yin náà múra ogun lẹ̀ abúndàbùsẹ́rù ó ní sí sàdídù láhùn ó ní nínú ọ̀rọ̀ yìí ó ní tó ni kọ́lọ́run ọ̀sọ̀fẹ́ nìkan pé wọ́n múra lé òun bọ̀ kí ni èkó ọlọ́run lójú kí ni èkó lójú gbogbo agbára ọlọ́run ló ní ah, ó lè mọ ọ́nùsọ̀ ṣùgbọ́n ń gba ọ̀yà ìṣọ̀kalẹ̀ o kọlu lẹ́yàjìlá náà bìárìbì àwọn sọ̀rọ̀ ní wá mọ̀ọ́nà sọ fọ́lọ́run àwọn ọ̀lágbára o àlágbára o àlágbára ń gbé bọ́ o. Ah, àwọn òtó bẹ́ẹ̀ o A ah, àbàyà gbàǹdà lọ́síbi tó tọ́lọ́mọ ọmọ ah, ni bóyá ibi tó ronú sí ọlọ́run ni ó ti mú ẹni bẹ́ẹ̀ ẹni tó ọdún kọ́lọ́run ṣe o gbogbo òfin tí ń kà yìí ó fẹ́ kí ká darapọ̀ mọ́ ká lò ó ká ìṣúwọ́ ní ìjọba ní amọ̀sùn ọlọ́run á níwà yìí túnmú tún rọ̀já túnmú á níwù tẹ́gbẹ́ wọn á tún bá o tẹ́lẹ̀ sẹ́ríkò níbi rìbá bọ́lá kúmọ̀rún ṣùṣùlù níjẹba mọ́tùmọ́tù lórí o lè borí orí owó yín usulu nìjẹba ọlọ́ni bọ́lá kúnmú oṣù àmúwàlì usulu ni ètò jẹ́ ìyá owó ní ẹ̀yìn lẹ́ni ọgọ́rùn-ún kan náírà ya ẹ méjì ò lé nǹkan kan ẹnu ọgọ́rùn-ún kan tẹ́ ẹ yá ẹgbàá látọ́sílà múnà bíṣìyà dátì ẹ ma fi kún o wà látọ́sílà múnà bìnnẹ́kìsì sì má wàrín káánà wàká àgàrínù tó bá wá jẹ́ pẹ́ni tó yáwó yìí tọ́jú ń bese gàrímù ẹni okùn gbèsè ń bẹ lọ́rùn ẹ̀mí jẹ́bá náà máa ń da okùn gbèsè gbà lọ́rùn ọrùn yẹn ọrùn yẹn gbé àní gbèsè ń bẹ lọ́rùn ẹ̀ kún ní gbogbo gbèsè àlàfo àlàfo àwọn ẹ̀dá sẹ́dá ni o kì í ṣe ọ̀dọ̀ ọlọ́run sọ́dọ̀ wa o àyà náà sunkún fọ́nrán gbogbo gbà o ẹni ọ̀yáwó lọ́wọ́ ẹ̀ tọ́wọ́ bọ tọ́wọ́ sọ̀ lówó má bàbùkù ká o ọ̀rọ̀ lòmí aláìníláàkárẹ̀ ni lọ́sẹ̀ ń tó ṣe lọ́pẹ́jọ́. èèyàn jẹ gbèsè ló ń jẹ́, ṣé ègúnre wà nù aláìní láàkàrí àgbègbà nìyí ìjọba ìjọba náà jẹ gbèsè ṣé wọ́n wá níjọba aláìní kan sí ara rẹ̀ ṣé ìgbà ọ̀fẹ́ yáwó ṣé gbólóhùn tó ti yà kódà nínú sẹ́ríà wọ́n ò kí ẹni tí èèyàn yáwó lọ́wọ́ rẹ̀ kó wà á béèrè tọ́lọ́run bá ti ṣe owó tó yá dákun fúnra rẹ̀ ni ọyá lọ ń gbé sáàlì báríkà o ó ti yá délẹ̀ nù àwọn ti délẹ̀ ẹ̀mí mi ọ̀bá rẹ̀ lórí ẹ̀ kódà tó ọba lè ṣe bẹ́ẹ̀ ànábì yìí kí àtọ̀là náà bá ó ní àwọn ọlọ́lọ́wọ́ kò sáà mọ̀lẹ́kọ̀ọ́ ka ìgbésẹ̀ rẹ̀ ìgbésẹ̀ rẹ̀ láti lé rẹ̀ ó sì jẹ́ pé mọ́tò náà lọ wọ̀ lọ ọlọ́mọye yíyí sítáyà mọ́tò yìí gbogbo ẹ̀ e lọ́wà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wà pé ìgbésẹ̀ rẹ ìgbésẹ̀ rẹ ọ̀tún wọ́n máa fi kọ́ ládàfọ́ ìgbésẹ̀ rẹ òsì wọ́n máa fi pa ẹ̀sẹ̀ rẹ rẹ́ nítorí pé ọ̀ṣẹ̀ṣẹ̀ dóde kẹ́mi tó olówó wá ọ́ wá fi gbèsè sayọ̀. wọn á jẹ gbèsè lájẹ gbèsè ní ẹni tí ò ṣiṣẹ́ rẹ ẹni tí ò ṣeré láyé òní òun ni òní jẹ gbèsè oníṣẹ́ ah! nǹkan rè bàbá fi lọ sọ́ra o ẹgbẹ́ ọjọ́ ni ọlọ́run gbèsè lágbára ju gbogbo nǹkan lọ o ẹyà máa ń gbọ́ lọ ọlọ́run wá ń ṣàlàyé fún wa wípé. yáàrán àwọn àfàrí lámúdọ́pọ̀ àlú lọ́lọ́run wí ọlọ́run àwọn ti kó lọ wà ní káàná súnsìnà sí ọlọ́run tó wáyé pẹ́ ẹni lówó onígbèsè ọjẹ́ ni ara ni fánusíra tún làwú sí ayé bàhírà òun ni ọlọ lára díẹ̀ sí o hmm. ìlà mẹ́sàrà tí títí tí ó fi di bára rọ̀ bìbátì ìsínì wàdọ́mìhà agbọ́ndà sírù ó lò lè fà tí a sí nìyẹn ó pè ní màìsàrà tí ha ó sì lè rẹ̀ ó pè ní màìsùrà tí àtìmẹ́sọ̀ràtì àti mẹ́sọ̀ràtì káyé wákìtùlù sírì nìjẹ́bẹ́ àsìkò tí ọ̀rọ̀ lọ́rùn wà á ń tọ́sọ́jà kú ìtàsídìídì aláìdígáàmì tá ìdílé asílè fi sọ́ọ̀dì wábìtà fíìtì aláàsìtì hà àwọn lọ́sírù ó a àfáàwọ̀ àgbà ọlọ́run bá ní kẹ́ wọn wọn aláàkẹ́ nítànpá dọ́sídìrì wọn aláàkẹ́ nítànpá asádẹ́ aláìdígáàmì tá ìdíyá sílì ìsọ̀ nípa wípé atẹ táà kan atẹ rí táà yẹn onílé ni ṣùgbọ́n atẹ rí sínú sọ́ọ̀dù yẹn lẹ́wọ́n á gbé sádà lérí ẹ̀ agbélérí sọ́ọ̀dù pé tàṣọ́ tàkú àwọn mítà fífì tàbí ká sì ké ní káfíyẹ rẹ̀ káṣe ni a lórúkọ bàbá ọmọ mi gbogbo wọn náà máa ní kẹwọn ó lè lè tà ẹ̀ kó ké láṣe kó fíyẹ rẹ̀ aláṣùfì kó kúkú pa sáàrẹ̀ ẹ tọ́tà sọ́jà kù ní jẹ́ bẹ́ẹ̀ aláàmú ẹ kúkú tẹ bá kúkú lágbára ìyẹn ni pé owó yẹn tẹ́ ẹ fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ń gbà ara ni ẹ fi ṣẹ̀bùn fún ẹ fi ṣètọrẹ àánú fún un torí ọ ìnira nílé ìbòráì tí gbèsè ó fi kúrò lọ́rùn ẹ̀ ọlọ́run ní ẹrú <clears throat> tẹ́ ẹ bá ṣe o ó lóore fún yín o nǹkan tó bá àlà tó lóore ni ò pápá ni wo lórí rẹ o sílẹ̀ àdíìsì nínú ọ̀rọ̀ ń ṣe ọlọ́run sọ̀rọ̀ sọ̀rọ̀ anábì ní mẹ́ni á ń ẹni tó lè wòye sí ara ni ọ wà tàbí ó sì ó gbé gbogbo gbèsè ìpò lọ lórí ẹ̀gan pẹ̀wó máa lọ máa lọ. ẹ̀sẹ̀ tọ́lá wọn san fún ànábì ló sọ ọ́ ó ní àsálà wúlọ́ òfin sí nìyí yóò mọ̀ lásìlà yìí lásìlò ó níwèé ẹni bẹ́ẹ̀ ọlọ́run ó fi ṣe abẹ́ bòógì rẹ̀ ní ọjọ́ tí ò ní sí bòógì kankan mọ́ àti bòógì ọlọ́run ọ̀wá òmùsùlùmù sọ̀yìn òmùsùlùmù lọ́gbàá wa. ọlọ́run wá ní ya ìyá ọmọ gbogbo ẹ̀yin èèyàn ẹ̀yin ẹ̀dá àwọn ẹ̀páyọ̀ ọjọ́ kan lóríjà wú náà fẹ́ẹ̀sẹ̀ rí náà ìlú wọ́n ní a mọ ọ̀rọ̀ yẹn a mọ́ sórí mọ̀fòólù tá a ṣiṣẹ́ lé lórí sárùdú náà nìjẹ́ bẹ́ẹ̀ ọjọ́ fẹ́ẹ̀sẹ̀ rí ní àìsàn lè gbé sí náà a lè gbé sí ipò oníṣẹ́ sáárọ̀ pé tàṣírù náà ọjọ́ tẹ́ di ẹni tó ṣe pé àìpadà sọ́dọ̀ ọlọ́run sí ìnìjọ́ náà ilé aláàyè tẹ́ padà sọ́dọ̀ ọlọ́run wúwà yóò mú ìkìyà rántí ọ̀nàjọ́ dúró súnmọ̀ tó wà fàáfíhì kúlù nàìjíríà ọlọ́ni lẹ́yìn náà o a wà ṣe ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀san fún ẹ̀mí kọ̀ọ̀kan

wọn láàánú síbẹ̀ àjọ àlìkámọ̀ náà yàwọn mọ̀lẹ́kì yá má sì láàmà lò mọ̀nà ló ti fún ọlọ́tọ̀ tó ẹ wá yá ká gbọ́ sáyà yìí o. وكان الله عليه وسلم òjíṣẹ́ ńlá mọ̀ọ́mà kí n jẹ́ àtọ̀là máa bá a إذا أتى بجنازة يصلي عليها إذا أتى إذا أتى بجنازة Ìmọ̀ nọ́mbà tó ka yìí. Nọ́mbà 19. 19. Ilé ẹ̀ṣẹ̀ wọn. Ọ̀rọ̀ gbèsè lànà nìfẹ́ sọ yìí ó sọ gbọ́. Wọ́n tọ́ àmọ́ ẹgbẹ́ òjú gbèsè lọ. Àní òjú gbèsè lọ àìjẹ ah, gbèsè ló ń jẹ gbèsè ni wọ́n rí bẹ́ẹ̀ mọ́ kì í ṣàṣà tó dá afẹ́ni ọlọ́run ó lójútì ó lójútì anábì wa ìjà àtọ̀là máa bá tí wọ́n bá ké sí pé kọ́ wá síbi ìsìnkú kan pé ẹni wa kan kó ẹwà bá mi dípẹ̀ sí la o. anábì wa pé ọjà ẹni yìí tó kú yìí sọ́jẹ́ gbèsè bíi. ṣé wẹ́n ní ọjọ́ gbèsè ṣé o sì fi nǹkan kánlẹ̀ tá a lè fi san gbèsè o. báwọn ẹbí ó rí pé ẹ kí n sọ nìyí la lẹ́yìn náà dá ànáni kó mi ó kó mi bí ìsìnkú ń o ọlọ́run nítorí pé tóun bá kírun sí la ọlọ́run ò ní gbà ràn ó rà níjọ́ kan wọ́n gbé òkú kan wá bá lọ́jọ́ kan náà àwọn ọmọ lẹ́yìn ẹ̀. amẹ́rin tún sọ báyìí pé ṣé òkúta gbé wá ẹ̀ sọ́jà gbèsè. wọ́n lọ́jọ́ gbèsè o wọ́n ní dínárù méjì ń gbèsè tọ́jẹ́. amẹ́rin tún sọ pé òun lọ ẹkẹ́rùsẹ́ nìyí la lórí dínárù méjì akéwòn sí la. sàbí ta wá ń pè ní àbúkọ̀tádà olówó aṣọ báyìí pé. tọ́lá mẹ́rin ti fẹ́ tẹ̀lìdà gan. àbúkọ̀tádà wá ní àwọn náà sì kẹrùn òun ní òun lówó ju dínárù méjì lọ. ìwọ ṣe ọlọ́run bá ní kírun sí la. gbèsè tó jẹ Ìgbà náà ni ànábì tó kìrì sí la. Gbẹ̀wá àdìjọ́ kejì tí àbú kọ̀tọ́dà tó wá fún padà lọ bó ń ṣe ọlọ́run. Àwọn àǹsọ́fà mi rí pé gbèsè méjì tó ń sáà dé òun ti sán o.

yóò wà láàyè tó yẹ pé láàyè mútu fi á wà láàyè àyà lórí gbèsè inú lọ wá fi ń sayọ mùsùlùmí fi gbèsè sayọ nso. ọ̀rọ̀ ṣì mú ẹ̀yà nínú ìwé ọ̀rọ̀ tó gbogbo ẹ̀yà aláàánú lórí ibi tá a dé yìí wá sí wúlò ó wúlò nígbà yẹn pẹ́lú lórí bẹ́ẹ̀ ọlọ́run ní pàṣẹ kiri ó lè yẹ pé ẹni tó jókòó ń bẹ̀ kí ó wúlò fún àwọn kan wọ́n bá wa sọ̀rọ̀ kan nínú jùmọ̀ wọ́n wá wọ́n wá ṣàdúrà fún ẹni tẹ́yìn gbé kìíní ìjáde ṣàdúrà ń tó pé lẹ́sìn wọ́n ní gbogbo jimá wọ́n láàjọ ń kiri èbó ní wọ́n sì wà wọ́n ní gbogbo bàbá sírù wọ́n láàjọ ń jókòó ẹ̀yìn nítorí pé gbogbo lẹ́sìn ó bá ń gbogbo ẹ̀ jáde bẹ́ẹ̀ náà sì ni ti àfáwà Abdullahi pọ̀sọ̀tí láwọn dùpẹ́ fún yín o nípa báyìí aláàánú ọ̀rọ̀ àánú gbà ẹwà jẹ́ agbọ́ ìkáyà yìí. Máwọn nàbí yóò tọ́lọ̀ láwọn àlẹ́yìn wa sẹ́lẹ̀ mọ́lá àwọn ẹ̀yìn bí ní káàrẹ̀ orí ọmọ ọ̀hánì. Bẹ́ẹ̀ ọmọ káàbì sàábé pàtàkì ni ọmọ àlùkùránì. Ah, ọlọ́run síjú àánú wò pọ̀ ojú àánú ọlọ́run mọ́ kakó lára àwa náà ó báyọ̀ wọn káàbì ọwọ́ ń kan àlébìwá abílẹ̀ pé ń lọ ń lọ ó ní ẹni tó jẹ òun lówó fẹ́ lọ bá ó ní ẹni ń lọ rẹ̀ báyìí ó ní ọgọ́rùn-ún ẹgbẹ̀rún mẹ́ta gíríàmù ló yá lọ́wọ́ òun ṣọ́ọ̀ṣì mọ̀ pé ọjọ́ ayé òrì bákan náà àwọn bàbá wa wọ́n ní báàsì kan a máa jẹ màálùú yà wà ilé ilé ń jẹ́ mi ìtòrí bẹ́ẹ̀ ọ̀bẹ́yìn òun lọ sí ẹni ìlówó. owó tó sì yìí yá lọ́wọ́ rẹ̀ ọ jẹ́ ẹgbẹ̀rún mẹ́ta dírámù. ọ̀pọ̀ ọ̀nà sọ́nà mọ́wọ́ àdéhùn ọ̀sán náà yá òwẹ́yìn láàpá ànábì ẹni nínú wa wa ké sí ìbáyé onídàkùn ó lẹ́yìn o ó ń torí pé okùn rẹ ti ń bẹ lọ́rùn ẹ̀ báyìí okùn gbèsè dákun o ṣé pẹ̀lẹ́ o. tó báyìí ti gbọ́ ohun bá mi nìyí ìgbà tó wá délé arákùnrin yẹn bó ti sálámà ọkùnrin ọkùnrin ń bọ́ yàrá ń pòyì yẹlé ọ̀mọ́ lónìí báyìí owó tó yẹ kóhun ti dá padà láti gbọ́ yìí ọlọ́run òun sì ń bẹ ọ́ òun sì gbàgbọ́ gbọ́ ọ́ ọlọ́run òun bẹ ọ́ ẹ méjì á ṣe yèméjì ń pàdé àtàrà ń ṣe àbá òní tírakọ̀ ó ní lájà fi dùn áhíkà látàdà rọjá àkà nítorí lóṣè bá àkà nígbà ó dà wá o nítorí lóṣè bá àkà nígbà ó dà wá o. fi dùn áhíkà wọ́n máa kànlẹ̀kùn ní àdúrà rẹ̀. látàdà rọjá àkà ìfọkàn àìfàyàbalẹ̀ rẹ ìfọkàn tẹ̀rẹ sọ́dọ̀ ọlọ́run mọ́jà mọ́jà ọ̀já. nítorí ní ṣe bá àtà ìdá òdà wá o nítorí ní ṣe bá àtà ìdá òdà wá. bá a bá ń fẹ́ wòsàn àrùn rẹ ọ̀dọ̀ ọlọ́run ògùn wà wọ́n lá máa pe ọlọ́run máa pe ọlọ́run máa pe ọlọ́run ẹ̀rù máa ń bà mí níjọba ọkùnrin yọba mọ̀ wá gbowó mọ̀ tẹ́ni mọ̀ dójú tì mí mọ̀ bùn láṣìírí. arákùnrin jójúmọ́ ní sàdúrà ìjọ tí onígbèsè ẹbí ọgbò lọ́ẹ̀ wá kò wá sówó kankan lọ́wọ́ ẹ̀ lọ́bọ́ wá ń kó yìí yàrá àbá ní ti dá wa lọ́wọ́ ẹgbẹ́ bá ẹgbẹ́

ó ní ṣé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mẹ́ta ni ó ní nínú ẹgbẹ̀rún ọlọ́nà ọgọ́rùn-ún mẹ́ta yẹn ó ní ẹgbẹ̀rún kan nínú rẹ̀ ó ní lọ́ọ́ fàyàbalẹ̀ ó ní mo gbọ́ nítorí ọlọ́run ẹgbẹ̀rún mélòó ṣe tí náà ọlọ́run ní ti wọ̀ kan lẹ́bùn mi ti rí ọ o àwọn tọ̀hún ní sáfà rẹ̀ balẹ̀. ọlọ́kẹgbẹ̀rún mélòó ní inú ẹgbẹ̀rún mo kan be nítorí tòjíṣẹ́ ńlá Muhammad torí ọlọ́run ní tàkọ́kọ́ ṣùgbọ́n nítorí ní ní mo tún wá ní ẹgbẹ̀rún kan sí méjì akẹgbẹ̀rún kan lọ́rùn ẹ̀ ẹ ṣeun ẹ ṣeun ọlọ́run ẹrù fúnfún yẹ ẹrù yín tó wúwo ọlọ́run sọ yín fún yẹ. ó ní wá ó ní wọ́n ti lọ ó ló kú ẹgbẹ̀rún mélòó ọlọ́kẹyọ kan ó ní sọ ọ̀rẹ́ yọ kan tó kù òun wá bọ̀ nítorí pé ọmọ ìyá àwọn ló ṣe nínú ìsìlámù mo gbọ́n ọdún pátápátá ah! ọkùnrin fóòkè ọlọ́lọ́run ó ṣe ooo mo dúpẹ́ o ẹrù tó wúwo ọlọ́run ó gbé kó lọ́rùn ẹ̀rín náà o. ọkùnrin náà ò tí ì ṣe nǹkan kan onígbà ní sùúrù ní ẹ̀nà ọba tó ní sùúrù. nínú owó tó wá gbé lọ́wọ́ ọba tó mú ẹgbẹ̀rún kan bẹ̀ onígbà ó ní wá fún ẹ lélẹ́yìn torí ọlọ́run gan ah! lẹ́yìn tó ti gbọ́ ẹgbẹ̀rún mẹ́ta àti tó ti gbé kó lórí ẹ̀.

lókìkí bá kàn lọ́wọ́ bó ń ṣe ọlọ́run ah, ànábì náà ọ̀yà lẹ́nu pé ayé ẹnìkan ló ṣe lẹ́yìn kan ló ṣe rẹ́ ọba gbọ́wọ́ òkè ọlọ́run o ọlọ́run o

tó o bá lágbára àti gbé fóònù rí ẹ̀ gbé fóònù báwo lágbára fún ńlá àsìkò owó ìsàn lẹ́yìn ni pé ká má sọ ìrètí nù lọ́dọ̀ ọlọ́run ẹ wo náà ń baba fún bàbá yìí ọ̀bá ọ̀nì ni o nìtọ́mì ni o kọ̀ bówó kankan lọ́wọ́ gbàdá òbú wa. ẹ̀ náà ha lékè náà, ṣubú ẹ̀ náà rọ, ṣubú ẹ̀ náà